بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر الحمد لله الذي يكرم من يشاء ويهين من يشاء والصلاة والسلام على النبينا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان والأخوات السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba tí ọmọ nǹkan ẹni tó bá wulé ẹni tó bá sì wọ ọlọ́run ọba ọlọ́run ọba yẹ̀yẹ́ ọlọ́run ọjà bọ́lẹ̀ ẹni bá wọ ọlọ́run ọlọ́run a máa gbé ga àgbéga nínú ẹ̀sìn àti nínú sẹ̀mí ayé kọlọmọsà ìṣe fẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo rẹ̀ tọ́lọ́n ṣe fún wa kọlọmọdé kọ́ bàjẹ́ èyí tó kú díẹ̀ káàtó kọlọmọsà bá ṣàtúnṣe rẹ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó bá wa Muhammad kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ibi tí akéwúdé nínú suratul ibẹ̀ ni a ti gbé lénìí láti tẹ̀síwájú nínú ìtumọ̀ súrọ́tù alfajir أعوذ بالله من الشيطان الرجيم فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن ọlọ́wọ́n bá aláàmú bá wa sọ̀rọ̀ lọ ọlọ́wọ́n bá ní fa amali insanu ọlọ́wọ́n bá ní ẹ̀rí ọmọ èèyàn ìdá amẹ́bìtálá rabbuhu tí ọlọ́wọ́n bá rẹ̀ tó bá dán wò fa akramahu ọwọ́ sọ ọ́dà láàrin àwọn èèyàn a jẹ́ pé àpọ́nlé àdánwò ni ọlọ́run sọ di ẹni ẹni yìí ẹni ẹyẹ kọ́lọ́wọ́n bá aláwọ̀ sàpọ́nlé èèyàn kó sì wá sọ̀yàn di karim bẹ́yìn nas ẹni ọ̀wọ̀ láàrin àwọn èèyàn ọlọ́wọ́n bá ní àdánwò lòun fi ṣe fọ́mù èèyàn wa na'amahu ja'alahu mun'ama ọlọ́wọ́n bá aláàtún wá dẹ̀ lára ọlọ́ndẹ̀ lára ọlọ́run ọba kó àwọn nǹkan dẹ̀ra téèyàn máa fi ń gbádùn ayé ọlọ́run ọba fi sí lọ́dọ̀ nínú owó àbí nínú àwọn nǹkan gùn àbí nínú àwọn dúkìá àwọn oore àwọn oríṣiríṣi àwọn àánú ọlọ́run ọlọ́run ọba ní bóun bá wá ṣe bẹ́ẹ̀ fún tán fàyàkúlù yọ wá yanu pàgàlà yọ sọ pé rọ́bì akaraman ọyẹ kọlọ́wọ́n bọ́ ṣe bẹ́ẹ̀ rọ̀bí akaraman ẹ̀rí ọlọ́wọ́n ọba mi ó mi ó mi lójú fún mi ní gbogbo ohun tó fún mi yìí akaraman bí ma àtọ́ ni ẹ̀yin òrílé tí mo ni abe ìrílẹ̀ tí mo rà sẹ́yìn orí àwọn nǹkan ọ̀gbìn oríṣiríṣi tí ń gùn ni sọ mi sẹ́yìn ò tí ì dé ní ọgbà oko mi ẹ̀ tí ì dé kọ́mpìnì mi yóò máa wá sọ pé rọ́bì akaramani ana karimun indala alákùnrin lèmi lọ́dọ̀ ọlọ́ èmi sì jẹ̀yìn lọ lẹ́ni yẹ̀yẹ́ lẹ́yìn èmi ọlọ́run pọ́n mi lé bí ọba wa pọ́n mi lé yọ wá fún mi ní gbogbo àwọn nǹkan dúkìá yìí bí ọba wa pọ́n mi lé mo lẹ́tọ̀ọ́ sí ni yọ́wà fún mi láwọn ọmọ àtàwọn ìyàwó àtàwọn dúkìá yìí ọlọ́run bá ní àdánwò láti fi ṣe fún fàámàlì ìsánú ọlọ́run lọ́mọ èèyàn ìdá àbàbòtàlá rabbuhu tí ọlọ́run bá aláàbá fẹ́ dán wò fa àkàràmọ́wó yọ́ wà á ṣe tiẹ̀ lọ́tọ̀ ọlọ́run sàpọ́nlé mo lẹ́tọ̀ọ́ sí kọ́lọ́run ọba pọ́n mi lé ẹni àpọ́nlé lèmi lọ́dọ̀ ọlọ́run ọba mi ò gbọ́dọ̀ mọ́ pọ́n mi lé nítorí pé àmì tẹ́sí mọ̀ pé ọlọ́run ọpọ́n mi lé òun náà ni gbogbo àwọn ìdẹ̀ra tọ́lọ̀ sí wala yadiri bi anna Allaha ja'alaha imtihana lah kò mọ̀ pé ọlọ́run ọba aláàbí sàdánwò fóun ajẹ́ pé gbogbo ipò àti gbogbo oore ayé bọ́bá tẹ̀yàn lọ́wọ́ kò ní ìtumọ̀ pé olóríire lèyàn o ọlọ́wọ́n bá láà ó ṣe jíjẹ múmu nírọ̀rùn láàrin àwọn ẹbí láàrin ará láàrin ọ̀rẹ́ èyàn ń gbébi tó fọkànbalẹ̀ èyàn ń gun tí yán fọkànbalẹ̀ èyàn ń wọṣọ ọgbà èyàn ń jẹun tó dáa àdáwò ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fi ṣàdáwò fún ọ ó fi ṣe ẹ̀gzáàmù fún ọ ó fi ṣèdáwò fún ọ ìgbàtọ́ ọba ń lo gbogbo àwọn nǹkan yìí sójú ọ̀nà ọlọ́run tí ń ràn ọ lọ́wọ́ láti tẹ̀síwájú nínú ìrìn àjò ẹ̀sìn láti tẹ̀síwájú nínú bẹ̀rù ọlọ́run tí ń sàlékún ìmánì rẹ ìgbà náà ni otopas àmọ́ kákan rí kọ́lọ́run kan ya ìkẹ́ rẹ lùyàn kọ́lọ́run máa kẹ́yàn lọ́tún kọ́ máa kẹ́yàn lọ́sìn eléyìí ni kèé sáàmì kọ́lọ́run bá fẹ́ràn yẹn o pẹ̀lú ọlọ́run ọba ìtún tẹ̀síwájú ọlọ́run ọba ní wà á má ìdá màbìtàlá ó fàkọ̀dàrà àlẹ́ ìhìnrìsíkọ́ ọlọ́run ọba ní ẹ̀rọ mi èèyàn tóun ọlọ́run ọba tóun tún dánwò ẹlòmíì tún lélẹ́yìn ọlọ́run ọba ní fàkọ̀dàrà àlẹ́ ìhìnrìsíkọ́ fàtọ̀ ìyàkọ̀ àlẹ́ ìhìnrìsíkọ́ ọlọ́run ọba ní afúnlẹ̀mọ́ ọ̀nà àgbárí rẹ̀ àníkótóró ọ̀nà jíjẹ múmú rẹ̀ anikọmọfẹ bí ọba ná one thousand tán kò ní rí mi fakọdára ayé fọdọ ìyàkọ àléhì rìsíkọ ọlọ́run bá ní àrísìkì rẹ̀ à ń gan lé lọ́wọ́ ni ọlọ́run bá ní ọ̀kan náà túnú fọ̀yàkú lọ́rọ̀ bí tóun náà bá tún wá yanu sọ̀rọ̀ kò ní mà pé àìtó náà yẹn ọlọ́run fi sàdáwò ni yọ wà ní rọ́bì ahánan ẹ̀rí ọlọ́run bá ṣe sọ̀rọ̀ mi yọ máa rojú ọlọ́run káàkiri ipa ẹ̀rí bá ṣe kírun tó bá ṣe gbàwẹ̀ tó bá ṣe dúró tọ́lọ́n tó àmàdí súnà mú ẹ wá wo bọ́lọ̀n ṣe wá ń sọ̀rọ̀ wa jíjẹ mú mu wá nira afẹ́ bí máa ìṣe rọmọ bí àwọn promotion àti ìdébẹ̀ fayakulu rabbi ahanani ayé yakulu qad adallani Allahu bayna nas yọ máa wá pariwo ọlọ́run káàkiri pé ọlọ́run ọba aláwọ̀ yẹyẹ ẹ̀hún o bá ṣe ń sàdúwà tó bá ṣe ń gbìyànjú jọ́nà ọlọ́run ọba tó ọlọ́run ọba ní kọ̀mọ̀ pàdánwò láfi ṣe kíní láfi ṣe àìtó náà yẹn àdánwò ní fóun Allah subhanahu wa ta'ala wọ́n sọ̀rọ̀ àwọn èèyàn méjì àwọn méjèèjì aláìmoore ni wọ́n ẹni àkọ́kọ́ ọgbà òun lòun lẹ́tọ̀ọ́ sí ipe àpẹẹrẹ pọ́lọ́wọ́n bá aláà ọ fẹ́ràn òun òun náà ní gbogbo àánú tó ṣe fóun yìí ẹnì kejì òun ọmọ pé àìtó náà yẹn àdáwò ní fóun òun náà wá ń sọ pé ẹ̀rí bọ́lọ́run ṣe yẹyẹ mi ẹ̀rí bọ́lọ́run ṣe sọ̀rọ̀ mi kalla ọlọ́run bá ní laysal amru kadhalik ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rò ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe rò ó kí ìkẹ́ ọlọ́run pọ̀ lọ́wọ́ yàn ò ní túmọ̀ bọ́lọ́run fẹ́ràn yàn kí sẹ̀mí ó sì le fún yàn kò ní túmọ̀ pé ọlọ́run ọba aláàmú bínú sí yàn ọ̀kàmùgẹ̀ níyìn mélòó mélòó nínú àwọn ẹni tọ́lọ́ ń dẹ́la wọ́pọ̀ tẹ́kọ́ bí bọ́lá wà lè sì ti bínú sí bó ṣe wà yẹn ọlọ́run ti ṣépele lórí jẹ́ pé ọba ti ilé èèyàn ti ń lọ mọ́mọ́ ní ọlọ́mọ́sá ṣe ní òṣèṣe lágbájá mọ́ tọrọ kẹ́ tiẹ̀ dàrẹ́ẹ̀tì lọ́dọ̀ ọlọ́run nítorí tọ́ba ní kọ́lọ́run ṣe ọ́ bó ṣe ṣe <laughs> àdúrà tó ṣe nì ó lè jẹ́ pé èpè lọ ń ṣe fúnra rẹ̀ nítorí pé ìdẹ̀ra ayé òun ò nítumọ̀ kọ́lọ́run ọba àlá ọ̀fẹ́ràn àyàn bẹ́ẹ̀ ni kéèyàn jẹ́ ni re kọ́mọ gánwó ná kọ́mọ kò ní ìtumọ̀ bọ́lọ́wọ́n bá aláàpáàtì àbọ́lọ́wọ́n bá òfẹ́ràn rẹ̀ ó lè jẹ́ àpẹẹrẹ ìfẹ́ ọlọ́run gan lọ́lọ́run fi ṣe bó ṣe ṣe lọ́rọ́ ọlọ́run mọ̀ wájú ra wa lọ ọlọ́run mọ̀ pé tóun bá fẹ́ lómi lówó kò ní wàlì jẹ́nà kò lè wọ́ torí bá ṣe dáa ọlọ́run sì mọ̀ pé tóun bá tẹ lómi lọ́sì kò ní wàlì jẹ́nà nítorí kò sí ni yóò mú dẹ́lẹ́bọ bí ṣe jẹ ní ọmọ gúnṣẹ ní ọmọ síngbẹ́rẹ́ ní ọmọ tẹfá ní ọmọ tẹfá ní ọmọ káàkiri àwọn ọ̀dọ̀ àwọn fún jálàbí yọ dẹ̀lẹ́bọ nítorí òsì ọlọ́mọba aláwọ̀ abúlé lọ́wọ́ ara rẹ̀ balẹ̀ àmọ́ ń gbọ́ yí nínú àyà méjèèjì òun náà ni pé ọlọ́mọba aláǹjẹ́ ó yẹ wáyé pé àdáwò ní kéèyàn ó ní àdáwò ní kéèyàn mọ́ sí kíni kéèyàn mọ́ tún ní tó nǹkan èèyàn wà gbà pé ọlọ́mọba alá òun lọ́ba tí a máa ń wá orí lọ́dọ̀ rẹ̀ a sì máa ń bẹ̀ lérí gbogbo àwọn ṣòro ọlọ́ọ̀bá a máa ń fún ẹni ọba wù ayé ó lè fi àìtó ná ọlọ́run lè fi dán ọ̀rẹ́ rẹ̀ wò àmì tẹ́yìn fi mọ̀ pé ọlọ́run yọ́nú sóhun òun náà nígbà tọ́lọ́run bá fún yàn níbẹ̀rù ọlọ́run ọlọ́run bá ní inna akramakum indallahi atqakum ọlọ́run bá ní ẹni tó lápọ́nlé jù láàrin òun náà lẹ́ni tó bẹ̀rù ọlọ́run jù láàrin ẹ̀wò tọ́lọ́run bá aláà tó fi ṣe yastik ẹ̀wò táwa máa ń wò tó ṣe jẹ́ pé ẹni tó ní wọ́n gbà tàn kó fi yẹpẹrẹ rẹ̀ ó lè jẹ́ fún ọlọ́lá kan lé jù yín lọ lọ́dọ̀ ọlọ́ ọlọ́wọ́n bá ní kàlá ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ sí ro yẹn bala tukrimuna al-yatim nítorí kẹ́ máa ṣe tẹ́ẹ̀ ṣe òun náà ni kẹ́ máa ṣàpọ́nlé gbogbo àwọn ọmọ òrukàn ọlọ́wọ́n bá ní la tukrimuna al-yatim ẹ fà àwọn ọmọ òrukàn lẹ̀ ẹ tọ́jú wọn bóyá ẹni tó ní púpọ̀ láàrin àbẹ́ni tó ní tí ò tó nǹkan ọlọ́run bá ní àwọn iṣẹ́ àlìjánà ẹ̀fílẹ̀ ẹjọ́ lẹ́rọ káàkiri ẹ̀rí gbogbo tọ́lọ́n ṣe fún mi èmi lọ́lọ́n kẹ́jú gbogbo ìlú yìí ẹ̀ eléyìí nǹkan fẹ́ lọ ọmọ òrukàn ní kó ṣe kíní kó mójútó lóòtòdó lóríire pẹ̀lú ọ̀rọ̀ tá ṣe fún ẹni tí ó sì ní tó nǹkan náà kọ́mọ̀ máa rò pé ọlọ́run bá bínú sóhun àìní tó nǹkan yẹn nínú àìní yẹn náà kóhun náà máa máa fi tọ́jú ọmọ òrukàn ọlọ́run ní kálà ọ̀rọ̀ òrí bẹ́ẹ̀ sí wò yẹn bálà tùkìrìmù nà lìyẹ̀tì ọmọ òrukàn lọ́yẹ kẹ́ ẹ máa mójútó ẹ máa sàpánlé ẹ ẹni bá ń ọmọ òun náà ni ọmọ àlìjánà ọlọ́run bá ní kálà bálà ọlọ́wọ́ bá ní ẹfọ́ ọmọ ọdún kan lẹ̀ ẹ̀ sàpánlé wọn ẹ̀ mójútó wọn nítorí ẹ̀kẹ́ máa ṣe nìyẹn o ló ti jẹ́ pé ìtọ́jú ọmọ ọdún kan ó jẹ́ ọ̀kan nínú àwọn iṣẹ́ oore nínú àwọn iṣẹ́ olóore tó tóbi wájú ọlọ́run bẹ́ẹ̀ bá ń tọ́jú ọmọ ọdún kan ẹ̀ máa sábà bí téèyàn máa fi ń wà lí Janna Firdaus èyí tó wá jòkó ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam baytun fihi yatimun yuhsanu ilayhi òun náà nílé tí ọmọ òrukàn wà tí wọ́n ṣe dáadáa sí ànábì ní ilé yẹn ló dájú nínú àwọn ilé táwọn mùsùlùmí ń gbé wa sharru baytin fil muslimina ilé tó burú jù nínú àwọn ilé táwọn mùsùlùmí ń gbé baytun fihi yatimun yusawu ilayhi òun náà ní tí ọmọ òrukàn gbé tí wọ́n wá ń saburú fún ọmọ òrukàn yẹn tí wọ́n ń yàn jẹ tí wọ́n fìyà jẹ bóyá ọmọ òrukàn tó jẹ́ bí àbí ọmọ òrukàn tó jẹ́ pé àgbà sọ́dọ̀ wọ́n nígbà tá anábì sọ̀rọ̀ yìí tán anábì ní ana àwàká àfihàn yatimi fil jannati hakadha anábì sallallahu alayhi wa sallam anábì wá fi ọwọ́ àárín gbùngbùn àti ìfábẹ̀lá anábì fi sẹ́gbẹ̀ ara wọn anábì ní ana èmi èmi wàká àfihàn yatimi àtẹni tí ń tọ́jú ọmọ òrukàn fìdíjánná ti ákàdà bá ṣe jọ wà nínú àlìjánná ìtumọ̀ ni pé àlìjánná tá ànábì fẹ́ wọ̀ àlìfìrìdáwùsì náà ni tó lónà lọ́ga jù ẹni tí ń tọ́jú ọmọ òrukàn ọlọ́run fi síbẹ̀ yóò wá jókòó yóò mọ̀ rí ànábì báyìí sallallahu alaihi wasallam wọ́n jọ mọ̀ ríra wọn ìka méjèèjì yìí wọ́n ríra wọn àbí wọ́n ríra wọn torí pé wọ́n fẹ́ gbẹ́tsira wọn àdàbí bẹ́ẹ̀ mi àtẹni tí ń tọ́jú ọmọ olùkàn bá ṣẹ̀ṣẹ̀ gbẹ́tsira wa nínú àlùjánnà fẹ̀dáwùsì bọ́dọ̀ bá wá rí báyìí jẹmọ́ ẹnì kọ̀ọ̀kan wa nínú àwọn ṣe olóore lẹ́yìn máa ń ṣe lẹ́yìn máa fẹ́ àlùjánnà wọ̀ òun náà ní kéèyàn máa tọ́jú ọmọ olùkàn èyí tó tún wá dáa jù ní kó tún wá jẹ́ ọmọ olùkàn tó jẹ́ fámìlì òun ló tún dáa jù ó dáa jù ọmọ olùkàn tẹ́yìn ṣẹ́bí lọ ìmọ́tọ́jú ọmọ òrukàn ọmọ wo ni wọ́n ń pèrè ọmọ òrukàn mọ́mọ́ta abúhu wọ́wọ́ sọ́kèrè òun náà lọ́mọ kékeré tí ò ti bàlágà tí bàbá rẹ̀ kú ọmọ tí bàbá rẹ̀ kú tí ò sì ti sekiri tí ò ti bàlágà ọmọ tí yẹ bá kú tí bàbá rẹ̀ ń bẹ láyé wọ́n yẹ pé yẹn lọ́mọ òrukàn o ìyẹ́ ẹ̀kú dé kò ní ìyá mọ́lá máa pé ní ọmọ òrukàn ẹ̀ẹ̀rí ẹni tí bàbá rẹ̀ kú tó tún wájọ́ mi ké òun láàmà pẹ̀lú ọmọ òrukàn sẹ́rẹ̀ ní tí bàbá rẹ̀ kú tó ti dàgbà a ní pé yẹn náà lọ́mọ òrukàn bàbá ti yín bẹ ẹ̀sà tọ̀ ká máa wá pé bàbá ní ọmọ òrukàn nítorí pé bàbá tí wọ́n ti ti kíní ó ti kú ẹni bá ti bàlágà tí bàbá rẹ̀ bá kú a pé ní ọmọ òrukàn a lè máa pẹ̀lú ọmọ òrukàn tẹ́lẹ̀ gan tó bá ti dàgbà a pẹ̀lú ọmọ òrukàn mọ́ baaba àràn lọ́wọ́ àràn lọ́wọ́ gẹ́bí pé àràn less privilege ara mùsùlùmí kan lọ́wọ́ tí ó kù díẹ̀ káàtó fún àní pé à ń tọ́jú ọmọ ẹni tí ń òun náà ni máa ń máta àbóhu wọ́wọ́ sọ̀gẹ̀rẹ̀ ọmọ kékeré tí ò tí bàlágà tí bàbá rẹ̀ sì ti jáde láyé ìtumọ̀ ẹni pé àìtí bàlágà rẹ̀ ọ̀sọ̀ di aláìní kò sẹ́ni tí ó tọ́jú ẹ̀ kò sì tí ì lágbára láti ṣe kíní láti máa wá dídí mu gbogbo ẹni tọ́lọ́mọba wá sànú owó skul èèyàn lágbára ni owó aṣọ ni owó àwọn ìwé ni àbí tẹ́rà àbówó oúnjẹ ni kéèyàn sáàmà tọ́jú ẹ̀ gbágbára yẹn bá ṣe mọ́ ọlọ́wọ́n bá ní kálá bàlá túkírímù nàlìyẹ tí ọlọ́wọ́n bá ní ọmọ òrukàn náà ní kẹ́ẹ̀mọ́ tọ́jú ẹ wá fìyàn ẹlẹ̀ ẹ̀ ṣe ẹ̀ fún ọmọ òrukàn lé ẹ̀ fi sáyà pọ́nlé ẹ̀ mójútó wọn ولا تحاضون على طعام المسكين ọlọ́run bá ní ẹ̀sùn wa máa ẹ̀ńkọ́rìjì ara yín ẹ̀ máa ẹ̀ńkọ́rìjì ara yín lérí bẹ́ẹ̀ sì máa fún tálíkà kan ló ń jẹ ọlọ́run bá ní ẹ̀fìn yẹn lẹ̀ ṣe àwọn iṣẹ́ tó yẹ kẹ́ máa ṣe nìyẹn ayé látàmúrú náà bí ìtààmì ẹ máa encourage ara yín bẹ́ẹ̀ sì máa bọ ẹnìkan lóúnjẹ ẹni tí ò lóúnjẹ jẹ láàrin yín ọlọ́mọ láwọn ṣẹ́tọ̀ yẹ kẹ́ máa ṣe nìyẹn ọlọ́run pàtàkì káfóyàn ní ráìsì káfóyàn ń sẹ̀mó káfóyàn ní èlùbọ́ kádáná oyé ká ní ọmọ mọ̀dámútọ́wà lọ́ọ̀kan ni wọ́n á lọ lè gbóúnjẹ yẹn fún un kóbìnrin ọmọ bọ́kọ̀ rẹ̀ discuss wípé mo láwọn ọ̀rẹ́ kan ebi ń pa wọn o dáàdi lágbájá àbú lágbájá ẹ sì jábù díẹ̀ fún nínú ìta nílẹ̀ àwọn tí wọ́n wà lìjánà nìyẹn jẹ̀mọ́ àmọ́ èyí tí ń gbóúnjẹ pamọ́ tọkọ rẹ̀ bu ráìsì jìdí kankan tójú ẹ ti pọ́n alálàájà kí ájì àti òsì aníláṣìṣẹ́ ní ń ìṣe ń tààlà lóòótọ́ ọ̀la yìí ń tààlà eh. ọlọ́run ọba àlá ọsọ ní òkè àyà yìí ọlọ́run ní òun ọdẹ lómi wò òun ó bò fún tí ọ̀pọ̀ rẹpẹtẹ òun adẹ lómi wò òun ọ̀tá lé lọ́wọ́ ìwọ tí wọ́n bò fún sọ wá rò pé ìmọ̀ rẹ ni àbí sàtífíkètì tó gbà àbí qualification rẹ àbáwọn èèyàn tó mọ̀ àwọn èèyàn mọ̀ èèyàn jọ lọ àbúrò gọ́fìnà mi ń tara kàkàsì àbúrò gọ́fìnà ní sì ń tara kàkàsì nígbà ọlọ́wọ́n bá aláìsí tán ọmọ bàbá eh, rìpíárà tóun bẹ nínú oko kan eh, ọlọ́run sì fàájáde ńbẹ ó sì di mínísà ó di olówó ńlá táwọn èèyàn wákàtí ọlọ́run bá ní àwọn ṣẹ́tẹ́ máa ṣe tẹ́ fi dolóríire òun náà ní pé kẹ́ máa encourage ara yín bẹ́ẹ̀ sì máa bọ àwọn èèyàn ní kíní jama oúnjẹ torí pé oúnjẹ ó ṣe pàtàkì púpọ̀ lẹ́wọ̀n pé sọ́rọ̀ ta kàkọjá náà ọlọ́run sọ̀rọ̀ oúnjẹ ń bẹ̀ náà falakta amal akọba falakta amal akọba ọmọ àdìrá kamal akọba fakùrọkọba ọ̀wìtà àmù fi yawmi dhi masakaba ọlọ́run bá láà ó ní wọ́lá tahaduna ala ta'amil miskin ọlọ́run bá ní ẹ̀wà máa ẹ̀mà gbára yín níyànjú bẹ́ẹ̀ ṣe ṣètò oúnjẹ fún miskin nìkan ó sì jẹ́ pé inú lé wa ẹ̀dí kó di ilé charity láti máa sànú àwọn èèyàn ní tẹ́ ń bù yẹn kò ní tán o lọ́mọ ọkọ̀ sí ni o àdéhùn ọlọ́ni ẹ̀ ọmọ àwọn fáktọ̀ mi ṣe ń fọwọ́ yukhlifu ọlọ́run bá ní tẹ́ bá ti ná òun sì dàrọ̀ mí fún yín bọ́lá wọn bá wá já ọ̀rọ̀ kọ̀ wá níjẹ́ ẹyọ kan mẹ́wàá ni ó fi rọ́pò ẹyọ kan amọ́sòro ṣe ẹwàsòro bùjàmá sẹ̀mọ́sòro dá sí méjì ráìsì jìríkà sòro bù nínú ké wọ́n ní àpò ráìsì tó gbé wọlé ni wọ́n ní kọ́ dá sí mẹ́fà ọ̀sẹ̀ múdà kan náà wọ́n ní wọ́n fáwọn níbọ̀ rẹ̀ náà káwọn náà máa fi jẹun ó sòro ṣe àmọ́ bẹ́ẹ̀ bá rọ́jú èrè bẹ̀ èèyàn jẹ́ lẹ́yìn àwọn àdánwò ńlá ọlọ́wọ́ máa gbé e kó fún yàn ọlọ́wọ́ bá ní wọ̀ta kùlù nátura sàákìlà lẹ́mà ọlọ́wọ́ bá ní nítorí kẹ́ máa ṣe tẹ́ẹ̀ṣe òun náà ni pé kẹ́ mójútó àwọn ogún tí àwọn èèyàn yín fi sílẹ̀ fáwọn ọmọ wọn ẹ̀wà mójútó mọ́ wọ́ta kùlù náà ẹ̀wà jẹ́ àtúrọ́ta ayé alìmíràn ogún àwọn ọmọ ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ kú wọ́n ní wọ́n ní ó wà ní in charge àwọn owó wọn ó wá náwó ìwọ́n ń jẹun pẹ̀lú àwọn fámìlì rẹ̀ àwọn ọmọ òkú ń sọ́fà àwọn ọmọ òrukàn ń sọ́fà wọ́n ní àbúrò rẹ̀ sáláìsí wọ́n ní wọ́n lẹ̀gbọ́n ẹ̀ wọ́n kó gbogbo dúkìá lé ọ lọ́wọ́ ni ó ọwọ́ bẹ̀rẹ̀ sí jẹ́ ọlọ́wọ́n bá ní wọ́n ta kò lónà tòrátà ẹ̀wọ́n ń jẹ ogún akílalàmà ẹ̀ ń jẹ lẹ́ni tí yóò ṣe bìkítà akílalàmà oníkéèyàn máa jẹ nǹkan lẹ́bi bìkítà min kulli ji'a ọlọ́wọ́n bá ní ẹ̀ sì ń jẹ́ bẹ̀ wa tuhibbuna al-mala hubban jamma ẹ̀wọ́n á nífẹ̀ẹ́ owó ẹ̀ nífẹ̀ẹ́ owó ju gbogbo nǹkan lọ jẹ̀mí ọlọ́ngan lọ hubban jamma yaani hubban kathira ọlọ́run fi eléyìí ròyìn àwọn kèfèrí olùgbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ nírú ròyìn báyìí la olùgbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ máa fi àjọmọ orúkan olùgbàgbọ́ òdodo ọgbọ́dọ̀ máa fi oúnjẹ sáwọn olùgbàgbọ́ ọgbọ́dọ̀ nífi owó jọ lọ́nà ẹlòmíì fẹ́ràn owó débi pé wọ́n bá gbẹ̀rù kò sì ní dáhùn alóhùn wa owó lọ́wọ́ òun wa owó owó ah owó ni ọlọ́wọ́n bá ní ẹ̀ ń jogún òkú ẹ̀ wá ń jogún àwọn ọmọ tó yẹ kí wọ́n jogún ọlọ́wọ́n bá ní èyí tẹ̀ ń ṣe yẹn <laughs> iṣẹ́ burúkú ni o kàlá ọlọ́wọ́n bá ní hakọ̀ ẹ máa jẹ́ nsọ ẹ máa lé owó ẹ máa sìn mí ẹ sá máa lé owó nsọ ọlọ́wọ́n ní kàlá hakọ̀ léyìí tí ń jẹ́ òdodo ìdàdúkàtìl arúgbó dákà ń dákà ọlọ́run bá ní tó bá padà yá àwọn ọlọ́run á padà lẹ́fù ilẹ̀ á lẹ́fù ẹ̀ gbogbo tó wà lérí ilẹ̀ pátá á pa gbogbo rẹ̀ gbogbo tó wà ń bẹ̀ á pa rẹ̀ á wà mú yín jáde nínú sàárè ẹ wà jáde sí yọmọlì kìyàmà wọjà àròbùkà ọlọ́run ọba yín ọlọ́run ọba rẹ̀ Muhammad yọ wà dé wọlé malaku sọfà òun sọfà àwọn màláyíkà náà wọ́n tò ní sáfù sáfù wọ́n lọ́dọ̀ wọn bá dé lè fọ́sùn lè kọ́dọ̀ láti wá dájọ́ àwọn màláíkà yẹjì úná bẹ́ẹ̀ na yàdé yìí sọ́fà sọ́fà wọ́n wá tò ní sáfù sáfù àwọn màláíkà ọlọ́run bá rán wa létí ọjọ́ yìí wọ̀jì ọmọ yìí ń bi jahannam ọlọ́run bá ní níjọ́ náà wọ́n gbé jahannama wá wọ́n fa jahannama wọ́n fa wa anábì ni yóò ta jahannamu yawma yìí láà sàbọ̀ọ́nà alifasimam ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní wọ́n gbé jahannama wa anábì wọ́n sàlàyé pé jahannama náà á gbé wa làhá sàbọ̀ọ́nà alifasimam yóò ní etí sọ sẹ́mùtì ni pé màláìkà ọ̀yẹ́ àwọn màláìkà ti máa fẹ́ gbé nǹkan yóò sàdébi tí ń jẹ́ hóde ẹ̀ ibi wọ́n ti hóòdì ẹ̀ náà ń pè ní tísọ tásọ bá fẹ̀ èdè e, e, kálukú dìmú yẹn táwa ń gbé lọ yẹn ẹ bí wọ́n sì gbé jà ànámà nìyẹn. wọ́jì àyàwó mayídé ń bi jahannam wọ́n gbé iná jà ànámà wọ́n gbé wa anabi wa ni yóò ta jahannamu yawma mayídé la sab'una alfa zimami ó ní etí sọ sab'una alfa seventy thousand seventy thousand máa kulli zimamin sab'una alifa mẹ́lẹ̀kì etí sọ̀kọ̀ kan seventy thousand màláyíkà ní oṣù kínní òun ni ó dì mú yẹjùrú na ha wọn ma wá wọjà náà wọn ma wọ bọ kálukú ọmọ wa rí ìpèsè iná táwọn èèyàn fẹ́ wọ̀ ni. sab'una alifa zimamin máa kulli zimamin sab'una alifa mẹ́lẹ̀kì seventy thousand lọ́nà seventy thousand àwọn màláíkà seventy thousand lọ́nà seventy thousand èló nù jẹ́mọ́ four point nine million Eh, four million àti nine hundred àbí màláíkà ni wọ́n gbé jà nàmà lọ́wọ́ wọ́n máa gbé bọ̀ wá ọlọ́mọṣẹ́ ìsànú wa mọ́jà wọ́wọ́ bẹ́ẹ̀ o ọlọ́mọba ní yawma idhin yatadhakkaru al-insan ọlọ́run níjọ́ ta wí àwọn ọmọ èèyàn ọmọ èèyàn máa wá láti gbogbo àwọn aṣẹ́ ẹgbú tó ti ṣe kíni tó ti gbélé ayé ṣe wà á ná làwù zikirọ́ èèyàn láti tí rántí èèyàn sàǹfààní mọ́ torí ilé ayé tó yẹ kó ti túbá kò túbá bá ti jòkó lẹ́yìn sì yẹn ní kọ̀ọ̀kan wá nígbà àyìmọ̀ àyìmọ̀ yà àwọn crime àmọ́ àwọn dájú ṣe táà ṣẹ̀ṣẹ̀ wà ń rí pé kódà nígbà tá a gba súnà nígbà tẹ́mi ò tí ì bọ́ ni yẹn bá ti túbá ọlọ́run ọkọ̀ ààrẹ fún yẹn kò ní ẹ̀sìsì nínú fáìlì yẹn mọ́ pẹ̀lú mọ́jẹ́ yẹn kéèyàn túbá bil ikhlas sincerely kéèyàn túbá láàrin wọn àtọ́lọ́run pé wọn ò ṣe mọ́ náà òun túbá tí ó sì débẹ̀ mọ́ wọn pààrẹ fún àmọ́ ọjọ́ yẹn ìrántí yẹn ò sàǹfààní mọ́ nítorí pé bọ́lọ́run túbá ọlọ́run nígbà tó túbá rẹ̀ mọ́ ilé ayé láti ṣiṣẹ́ láti ṣẹ̀ láti túbá ẹ̀mọ́ ọlọ́wọ́n bá ní wàá nílẹ̀ aláwọ̀ zikirọ ọlọ́wọ́n bá ní bó ní kéfà tó ń fa àwọn àzikirọ ẹ mo sì báyìí wọlọ́n mo sì báyìí wọlọ́n mo sì báyìí wọlọ́n nígbà báyìí wọ́n ní kò sànfàní mà yẹkulu yá aláìtani qaddamtu li hayati wọ́n ní kẹfẹ́rí ọmọ wa sọ pé ah yá aláìtani ah ó ṣe fún ó ṣe fún o ó ṣe fún o yá aláìtani yọ́ọ́ máa sọ bẹ́ẹ̀ ìpè qaddamtu li hayati ah ó ṣe ó ṣe fóun òun náà bá ti dáadáa síwájú fún ìsẹ̀mí tóun fẹ́ lò yìí lé hayati ayé lé hayati àkìrà torí téèyàn bá ti síwájú lé ayé òun náà lèyìn ó lò fún sẹ̀mí téèyàn fẹ́ lò lẹ́yìn ìgbà téèyàn bá ṣe kíni téèyàn bá jáde láyé ẹni tí wọ́n ṣe ìbáradà ń sè ó ti mọ̀ pé òun lè gbẹ̀sán ìbáradà ẹni tí ń tọrẹ ẹni tí ń bóyàn ló ẹni tí ń tọ́jú ọmọ orúkàn ẹni tí ń gbààwẹ̀ ẹni tí ń kírun ìdíyẹn bá ń ṣe ń sìn òun náà ni yóò dìtámì lérí ìsẹ̀mí tẹ̀yìn fẹ́ lò ní àlàáxírà wọ́n ní yakulu kẹfẹ́rẹ́ òní yálé tà ní à ó ṣe fún mi o qaddamtu li hayati ayílẹ̀ hayati èmi náà bá ti tíṣẹ́ dáadáa síwájú nígbà mo wà láyé láti fi sẹ̀mí rọrùn nísìn ọlọ́run bá ní fa yawma idhin la yu'adhibu 'adhabahu ahad ọlọ́wọ́n bá ní jọ́nà ìyàtọ̀ lọ́wọ́n bá aláàtí ó fi jẹ̀dá ẹ̀ láyọ̀ azibu azabahu ahadun ẹnìkan ò fírú ẹ̀ jẹ̀yàn rí láyọ̀ azibu azabahu ahadun ìyàtọ̀ lọ́wọ́n fi jẹ àwọn èèyàn ọlọ́wọ́n bá ní ọ̀sẹ́nìkan tó nírú ìyà yẹn lọ́wọ́ wala yuthiqu wathaqahu ahadun lẹ́yìn náà ọ̀nà tọ́lọ́wọ́n bá aláwọ̀ pàṣẹ kí wọ́n fi de ẹni tí wọ́n bá fẹ́ jù síná torí wọ́n dé ni pẹ̀lú àwọn sẹ́kẹ́sẹ́kẹ́ lámọ̀lẹ́gà bá dé kèfèrí kalẹ̀ báyìí wọ́n ní gbogbo àwọn èèyàn máa pé kò sẹ́ni tó rírú ẹ̀rí pé tí wọ́n máa ń dèèyàn báyìí wọ́n ní wàlá yóò sí kò wà tá kọ̀wó àdùn ẹni kò dérú ẹ̀rí ipe irú mẹ́tọ̀dù tó lélẹ̀ ẹni wọ́n dè tí wọ́n jù sínú náà ẹ̀dàkùnta ni ó gbà lẹ̀ wọn ò dé lásán kan kò lè jáde ọlọ́wọ́n bá ní ya ayyatuwa nafsul mutmainna ọlọ́wọ́n bá ní Ah, tọ́ba àtijọ́ náà a wà pè á pè pè ẹ̀yin ẹ̀mí tẹ́ fọkànbalẹ̀ ìwọ ẹ̀mí tọ́ fọkànbalẹ̀ alimọ̀tìmọ̀ ìnà asákìnà àwọn ẹ̀mí tí ò sí jàyà ń bẹ̀ ọlọ́run ọmọ wa pè àwọn ẹ̀mí tí ò sí jàyà ń bẹ̀ àwọn òun ni àwọn olùgbàgbọ́ òdòdó ìfàwọ́ náà sínú já wọn jọ náà ọlọ́run ní dẹ́rù torí pé wọ́n bẹ̀rù ọlọ́run nígbà tí wọ́n wà ní ilé ayé ọlọ́run ni mo pe owó ẹ̀mí tí ó farabalẹ̀ irji'i ila rabbiki ọ̀yà máa padà lọ sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ radiyatan mardiya lẹ́ni tí ọyọ́nu sí tọ́lọ́run ṣe fún tọ́lọ́run sì yọ́nu sóhun náà ìtọ́lọ́run ọba ṣe fún ó dùn mọ́nú lẹ́yìn náà ọlọ́run bá Allah fún rẹ̀ ó ti yọ́nú sóhun gangan fún rẹ̀ ìtumọ̀ ni pé ìyọ́nú ọlọ́run bá ń bẹ lérí ẹ̀ òun náà tún wá ń dunnú pẹ̀lú tọ́lọ́run bá fún nínú àwọn ẹ̀san fadkhuli fi ibadi ọlọ́run bó sọ pé ìwọ ẹ̀mí tó mọ́ ẹ̀mí tó fọkànbalẹ̀ yín fadkhuli ma ibadi ọ̀yá máa wọlé pẹ̀lú àwọn ẹrú mi fi ibadi ayé máa ibadi máa wọlé ibo ni wọ́n máa wọ̀ wadkhuli jannati máa wà lìjánà lọ́ntì ẹ̀mí anafsul mutma'inna ẹ̀mí tí a sọkàn rẹ̀ balẹ̀ kí ní àwọn nǹkan wo ni lèyàn máa ń ní lẹ́mí tẹ́mi fi máa balẹ̀ èyí tó ga jù mẹ́wọ́n náà ni al-imanu billah la ilaha illallah kéèyàn nígbàgbọ́ pé ọlọ́run bá nìkan lọ́ba tí ó lẹ́tọ̀ọ́ sí ká máa sìn òun nìkan náà ni a sì máa sìn eléyìí òun náà ni ìparí suratu al-Fajr àwọn abẹ́lẹ́ wọn bá nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọ́lọ́wọ́n bá àlá kọ́mọ́sà fi á sínú àwọn ẹ̀mí tí ó fọkàn balẹ̀ kọ́lọ́wọ́n bá àlá kó fi á sínú àwọn ẹrú ọlọ́run kọ́lọ́wọ́n fi á sínú àwọn tí ó wọ àlìjáná ọlọ́run lẹ́ẹ̀kan sí ọlọ́wọ́n bá ní fa ammal insanu idha mabtalahu rabbuhu fa akramahu wa na'ama ọlọ́wọ́n bá ní ẹ̀rí ọmọ èèyàn tá a bá da wò tá a wá jù sínú kẹ́ tá a sàpánlẹ̀ ẹ̀ tá a dẹ̀ la fayaqulu rabbi akraman yóò máa wá sọ pé ọlọ́run ọba mi ọlọ́run ọba mi ọpọ́n mi léjẹ̀ yín lọ torí pé mo lákànlé lọ́dọ̀ ọlọ́run ọba wa. wa amma idha mabtalahu faqadara alayhi rizqahu ọlọ́run bá ní ọmọ èèyàn mí gbà mí ìyàwó ọlọ́run dọ̀yàkọ̀ àlẹ́ ìrísíkọ̀ a ní kí jíjẹ múmú rẹ̀ kó fún pínpín ara tàbí ẹ̀lẹ́ lọ́wọ́ fàyàkú lọ́rọ̀ bí ahanan yọmọ wá pariwo pé ẹ̀rọ lọ́wọ́ bá ṣe yẹ̀yẹ́ ẹ̀hún bóun ṣe dá tó bóun ṣe ń sẹ̀sìn tó yọmọ rojú ọlọ́run káàkiri kàlá ọlọ́run bá ní ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ṣe ń ròyìn ìkẹ́ ọlọ́run òdì támì oríire fòsìtàyàn kò dì pé olórí burúkú lèèyàn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ èyí lè jẹ́ tálíkà kó jẹ́ ẹni rí ó lè jẹ́ tálíkà kó jẹ́ ẹni bú èyí lè jẹ́ olówó kó ẹni rí ó sì lè jẹ́ olówó kó olórí bú èèyàn ọlọ́run bá ní kalla la tukrimuna al-yatim ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ sí ń ro yẹ báyìí níta fẹ́ kẹ́ mójútó èdè pé owó mi pọ̀ ẹ̀yìn ní ìní ìní ẹjọ́ ìní láwọn ọ̀rọ̀ káàkiri níta ní ẹ mójútó gbogbo yín òun náà ní kẹ́ mójútó àwọn ọmọ òrukàn ọlọ́run ni ẹ̀sàpọ́nlé àwọn ọmọ òrukàn la tukrimuna al-yatim ولا tahaduna ala ta'amil miskin ẹ̀ sì máa gbara yín ما ستنجفون على máa ṣètò oúnjẹ كي aláìní gbogbo ẹni tí ó bá ti ní kéèyàn máa gbìyànjú kó máa ṣètò oúnjẹ fún ẹ wá rí mi lé ó sì ó gbé sínú ọ̀rá ni o kì í ṣe pé ó gbé sẹ̀mó lé lọ́wọ́ tí gbogbo aládùúgbò fi wá mọ̀ pé sẹ̀mó ló ṣe kí ni ìlò bùn ó tún fi sínú ọ̀rá ọ̀rá búláàkì tẹ́nìkan kan ò ní ṣe kí ni tí ò ní mọ̀ pé ọ̀tọ̀ rẹ̀ òun lọ dájú ọlọ́wọ́n bá ní ẹ̀ máa gbára yíyànjú ẹ̀ máa gbára yíyànjú bẹ́ẹ̀ sì máa ṣe tó ń jẹ fún wọn láì ní wọ́tákùlù náà tọrọ ọ̀tá akílẹ̀ lámà ọlọ́wọ́n bá ní ẹ̀ wá ń jẹ ogún níjẹ tàìbìkítà ogún àwọn èèyàn yín tó ti kú tí wọ́n fílẹ̀ fáwọn ọmọ wọn ọlọ́ni ẹnjogún ẹnjogún ológun wọ́n tó ṣùgbọ́n nàlẹ́ máa làhùn bàjẹ́ ju ọlọ́run lọ ẹ nífẹ̀ẹ́ owó ju gbogbo nǹkan lọ kalla ọlọ́ni haqqa èyí tí ń jó dodo bẹ̀ òun náà ní kẹgbọ́ o idha duqqat al-ardu dakkan dakka tí àwọn ọlọ́run ọba tí abapa abapa gbogbo tí ń bẹ lérí ilẹ̀ rẹ̀ ta lẹ́vù rẹ̀ lẹ́yìn náà wà gbé yín dìde wa ja'a rabbuka wal malaku saffan saffa ọlọ́run ọba rẹ̀ wà dé pẹ̀lú àwọn màláìkà tó tó sáfúsáfú wọ̀jí ayáwó máa yẹ débi jahannam wọ́n gbé jahannama dé jahannama wọ́n gbé wá kálukọ́ máa rí báyìí yàwó máa yẹ sìn níjọ́ náà yàtọ̀ dàkàrò lè nsánú ọmọ èèyàn máa rántí gbogbo ìwà burúkú tó ti wù láyé wà á nà láwù zikirọ́ ìrántí yẹn gbogbo bó ṣe rántí yẹn ti ń jẹ́wọ́ ẹsẹ̀ rẹ̀ yẹn ìrántí yẹn sànfàní máa ń jọ́ náà yẹkúlù yà lẹ́yìn tani kọ̀dọ́mù tù lérí gbogbo àwọn nǹkan tí mo ti tì síwájú fún ìṣẹ̀mí tí mo fẹ́ lò yìí nínú àwọn nǹkan tí kò da ìbàjẹ́ dáadáa ni ìyá lè ta ni e, ìbàjẹ́ dáadáa kò dáàmú tó lè hayati òun náà ni mo tì síwájú nílé ayé láti wá fi ṣẹ̀mí tó gbádùn nísì fàyàwó ma yìí la yọ àdìbò àdábàwò àhàdùn ìyàtọ̀ làwọn bá fi di àwọn ẹ̀dá rẹ̀ ńjọ́ náà láyọ̀ àdìbò àdábàwò àhàdùn ẹnìkan ò fi rí ọ̀jẹ̀yàn rí wàlá yóò sí kò wà sáàkọ̀wó àhàdún lẹ́yìn náà ọ̀nà tí wọ́n gbà dé àwọn tí wọ́n jẹ́ ń yà bí wọ́n ṣe dè wọ́n wọn ò dérú ẹ̀rí kò sẹ́nìkan tó dérú ẹ̀rí ya ayatuwa nafsul mutma'inna ọlọ́wọ́n bá ní mo pè wẹ́ mi ta sí lọ́kàn balẹ̀ irji ila rabbiki máa padà lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n bá rẹ̀ radiyatan mardiya lẹ́ni wọlé pẹ̀lú àwọn ẹrú mi wàdíkúlì jannati máa wọ àlìjánná mi lọ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá fẹ́ nìkọ̀ọ̀kan wá sínú àwọn tí ọlọ́run ó dà papọ̀ máwọn tí ó wà àlìjánná kọ́lọ́mọba alá kọ́lọ́mọ́sí wa lọ́mọ aná gbogbo àwọn sẹ́ẹ̀rí iṣẹ́ àlìjánná kọ́lọ́mọ́sá jẹ́ ọ̀rọ̀rùn fún wa láti ṣe iṣẹ́ àlìjánná oye ọ̀pọ̀ rẹpẹtẹ èyí tá a rí dìmú nínú sóra yìí òun náà ni kẹ́nìkọ̀ọ̀kan wa ká mójútó ọmọ òrukàn gbogbo wa tá a ti lọ́mọ òrukàn tá à ń tọ́jú tá à ń sponsor kama iṣẹ́ náà sú wa gbogbo àwọn ti ní káwa náà kí ká lè gbìyànjú bí a ṣe ní àwọn ọmọ a tọ́jú lẹ́yìn náà ká ṣètò oúnjẹ fáwọn tí ebi bá ń ṣe kíni ebi bá ń pa àwọn nǹkan yìí ìmọ̀ múyàn rí ọ̀nà ọlọ́ ká jìnnà sí owó ju àlá tí wọ́n bá ti ń pèrún lọ́wọ́ béèyàn bá ti kírun adé pé èèyàn ṣe mùsùlùmí nìyẹn èèyàn lẹ́yìn náà gbogbo àwa tí owó ọmọ òrukàn bá ń bẹ lọ́dọ̀ wa bóyá wa tí a jẹ́ fámílì tọ́kàn nínú wa ṣaláìsí tí dúkìá yẹn wá fi sọ́dọ̀ wa ká lè ọlọ́run Allah subhanahu wa ta'ala pẹ̀lú owó yẹn àbáwà tó jẹ́ pé wọ́n máa ń kó owó ọmọ òrukàn sí wa lọ́wọ́ ipò foundation ní organization kan kọ́dẹ̀ lómi wọ́n kàn mọ́lẹ̀ yàn dáadáa wọ́n dẹ̀ máa dáwọ́ ọmọ òrukàn sí lọ́wọ́ ká lè bẹ̀rù Allah subhanahu wa ta'ala bẹ́ẹ̀ bá jẹ́ ọmọ òrukàn èyàn jẹ iná sínú ẹni kò sọ́gbọ́n tí èyàn fi ní wọ náà kó tó wà lè jẹ́nà kọlọmọ sí wa ní ọmọ náà ẹnì kọ̀ọ̀kan wa abẹ̀lẹ́ wọn ba kọlọmọ sàmú wa dójú báyìí lọ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. yaa ayyatuha nafsul mutma'innah. ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي